أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى وقفنا ولهم أسترى إليك إخوان محمد صلى الله عليه وسلم pé ibẹ̀ náà kọ́ máa pin lórí ànábì kọ́ máa bá wọn ará ilé ẹ̀kọ́ máa bá wọn sọ̀hábà gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé ànábì tó fi díjọ́ gbé dalẹ̀ kíyàmù gbogbo àwọn olùkọ́ apáta ọlọ́mùsàbà wa san wọ́n ní ẹ̀sìn olóore bá wa síjọ́ àánú ẹ̀wò wọn àwọn eléyìí kọ̀ọ̀kan tí yàrá náà ń gbìyànjú tá à ń ṣe wọ̀nyí náà kí ọlọ́run kó tún máa bá wa fi san wọ́n ní ẹ̀san olóore lórí ẹ̀ bákan náà àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo kí ọlọ́run dákun ìṣọ́járe musan bá wa ṣe fún wọn àlékún àgbọ́yé nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́rọ̀ ǹdàkùnjọ jáde musan bá wa ṣe fún wọn biramati ya rahman rahim gbogbo wa náà tá n papọ̀ kẹ́hìn láàyè kọ́lọ̀ nǹkan gbàdúrà gbogbo wa pàápàá jùlọ àsìkò tí a tún wà yìí tó yẹ kí ẹ̀dá wa máa lékún nínú àwọn iṣẹ́ olóore gbogbo àwọn ìgbìyànjú kálukú wa ọlọ́ndàkùnjọ jáde musa gbà lọ́wọ́ wa o kò tún wọn wá sí níbi àwọn tó bá kù sí biramati ya rahman rahim. Ah, ká tó máa lọ nínú àdìsí wa tí a máa ń kà nínú àwọn nǹkan tí a gbọdọ̀ jẹ́ púpọ̀ lásìkò tá a wà yìí ká pọ̀ ní àdúrà kájí ká dùn àwọn pọ̀ bí ìbáàdà náà ti pọ̀ bẹ́ẹ̀ náà ni ká máa bẹ lọ́hùn lórí gbogbo àwọn nǹkan tá à ń fẹ́ nínú ìgbésí ayé wa àtàwọn eléyìí tá a fẹ́ mọ́ nínú ìgbésí ayé wa kí Ọlọ́run kó bá wa gbé kúrò àsìkò yìí nígbà àdúrà máa ń ṣẹlẹ̀ ń bẹ pọ̀ pàápàá jùlọ látara kí Ọlọ́run kó ṣàmójúkú fún wa níbi àwọn àṣìṣe wa ìyá wa Aisha radiyallahu anha ọlọ́ba anabi sallallahu alayhi wa sallam pé eré anabi òru Laylatul Qadri ta lọ́wọ́ àánú mẹ́wàá gbẹ̀yìn tó bá tiẹ̀ wá dé bá mi láyé kí ni nǹkan tí mà sọ anabi ni kò máa sọ yìí pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu yìí káwọn ojú kọ́ pọ̀ kìsì kẹ́lìmọ̀ tá tá a mọ̀ tẹ́lẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ náà ni wípé Allahumma ìrẹ Ọlọ́run innaka afuwwun ìrẹ lọba àmójúkò tuhibbul afwa ó sì nífẹ̀ẹ́ kọ ọmọ sàmójúkò fún ni fáàfù wà ní sàmójúkò tèmi náà ẹrì kẹrìmọ yóò pọ ọjọ dandan kéèyàn bu ọgọ́rùn mẹ́ta yìí bá ti lágbára gbogbo ìgbà tí yẹn bá ti lágbára ìgbà tí yẹn bá ti ṣùgbọ́n ká tó lọ ká ń gbàgbé tí a kà gbẹ̀yìn àwọn náà ni èyí tí ń sọ fún wa yìí pé kéèyàn ṣọ́ra láti lè mọ parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ti ṣe pé kò yẹ ká parọ́ mẹ́lòmíì náà ṣùgbọ́n títa ànábì òun tún léwu ju gbogbo ẹnikẹ́ni lọ torí pé ànábì jẹ́ ẹni ọjọ́ ẹnìkan tó ṣe wípé ọlọ́run fi ta kókó àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tó dà gẹ́gẹ́ bíi rẹ́fẹ́rẹ́ǹsì fún wa tó jẹ́ pé a máa sí pé ànábì ló sọ báyìí tá ànábì bá sì sọ ó ti dájú wípé nǹkan tá a gbọdọ̀ máa fi gbé àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa lé lórí ni torí ìdí eléyìí téèyàn bá sọ pé ànábì sọ nǹkan kan tá ànábì ò sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé òun tọ̀ òun òun lọ dá àdáadáa lẹ̀ míì nínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ó tún wá parọ́ mọ́ ànábì ewu tó wá wà ń bẹ ànábì sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ okùnfà tó ń tọ̀ òun fi jẹ́ kan nínú ọmọ náà kódà kó ń tọ̀ òun ti lọ lè mú ibi tí ó dì sí kalẹ̀ nínú náà ìyẹn gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam bó ti sọ̀rọ̀ náà àdìsí lè ta àmọ kà láàárọ̀ yìí òun náà jẹ́ kan nínú nǹkan tó yẹ kí mùsùlùmí ọmọ ronú sí lọ́pọ̀lọpọ̀ gbà látara lílọ bíbọ̀ látara gbogbo ìṣe wa agbọ́dọ̀ máa kíyèsí àdìsí náà anabi sọ fún wa ani abi hurayrata radiyallahu anhu qal anna rasulallahi sallallahu alayhi wa sallam qal man da'a ila huda kana lahu min al-hajri mithlu ujuri man tabi'ah la yanqusu dhalika min ujuri in shay'a. ومن دعا إلى الضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامه شيئا أخرجه مسلم hadith yìí ó jẹ́ ìpìlẹ̀ kan tó yẹ kí mùsùlùmí máa gbé síwájú lórí gbogbo ìdáwọ́lé tó bá fẹ́ dáwọ́lé pàápàá jùlọ tó bá ti ní òun papọ̀ mọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn yálà bí ó sì ní wọn ti papọ̀ mọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé àlámọ̀rí ọ̀rọ̀ ayé náà ni ó gbọ́dọ̀ ronú lórí ẹ̀ pé kí ni ibi tọ́rọ̀ yẹn tí ó yọrí sí torí pé nínú kọ́ yọrí sí dáadáa àbí kó ṣe pé tóun ọ̀bá sí láyé má kí ni nǹkan táwọn èèyàn mọ̀ sí lórí ẹ̀ àdìsí ìfẹ́ jẹ́ ká mọ̀ kéèyàn kọra mọ́ kéèyàn sì máa ṣe téèyàn bá sí láyé mọ́ nǹkan yẹn lè padà máa bí aburú bí bá ti ń bí aburú náà èèyàn máa jẹ òun làdí sì fẹ́ sọ fún wa. ànábì ni mọ́ndà ìlà ùdá gbogbo ẹni tó bá pèpè síbi tó jẹ́ ojú ọ̀nà mà ojú ọ̀nà dáadáa táwọn yẹn ń tara rẹ̀ tí wọ́n ń tara rẹ̀ rí mọ̀nà. ànábì ni káànà lẹ́hu mẹ́tìlá àjírí ànábì ni káànà lẹ́hu mẹ́nìlá àjírí ó ń tọ̀ wọ́n máa ní ládàá látara tó ṣe yẹn kódà mẹ́tìlá ujúri man tabi'ahu irú ládá táwọn tí bá tún tẹ̀lé ìlànà yẹn náà bá tún gbà yóò tún máa gbà abẹ́rẹ́ báyìí láyà ń kó sùn dáálé kàmí ní hujúrì ń ṣe àn tí ládá tá a tún lọ lè fún ẹni tó jẹ́ foundation ẹni tó kọ́kọ́ ṣe nǹkan yẹn táwọn èèyàn fi ń ṣe yẹn ládá táwọn tí ń ṣe yẹn náà kò ní dínkù bẹ́ẹ̀ náà sì ni kò ní pa tiẹ̀ náà la báwọn tó ń bá tún ní ládá òun náà máa ní ládá eléyìí so máa dé ẹni tó bá ṣe nǹkan kan tọ́da gẹ́gẹ́ bíi sọ́dákọ́tù járíà àbẹ́ni tó ní ìmọ̀ tó fi mọ̀ rẹ̀ wúlò gbogbo àti ìmọ̀ yẹn bá ti ń sàǹfààní fáyàn bó wọn bá ti ṣe láyé mọ́ làdá wọn lọ́dí bá ẹ rí i pé ó so mọ́ra wọn ó sì jọra wọn. torí di eléyìí kó kálukú ronú pé nǹkan tóun ó gbé kalẹ̀ tó yẹ kó tóun ọ̀bá sí láyé mọ́ àbí òun sì ń bẹ láyé náà ni ṣùgbọ́n tọ́jọ́ ti gorí ọjọ́ lórí ẹ̀ kí làwọn nǹkan tí nǹkan náà mọ bí. bákan náà gbogbo ẹni tó bá pèpè lọ síbi àánú káàna alẹ́ ìmìnà ìfìmì ẹ̀ṣẹ̀ ó máa bẹ fún lórí tó ṣe yẹn mẹ́tìlò àdáàmì máa ń tẹ̀bí àwọn irú ẹ̀ṣẹ̀ tó tún bẹ báwọn ti bá ń tẹ̀lé ìlànà tó là kalẹ̀ yẹn náà yóò tún máa wà fún un láyà ń kó sòdálì kàmí àdáàmì ṣe á sì ní dín ẹ̀ṣẹ̀ tí wọn kò pé tẹ̀sẹ̀ tiẹ̀ títí wọn láàgbé lóhùn rárá báwọn tó ń bá ti ń gba ẹ̀ṣẹ̀ títí wọn bẹ́ẹ̀ náà ni kọmíṣọ̀ tó máa lọ lè báwọn náà àbẹ́rẹ́ nǹkan báyìí torí ìdí eléyìí mùsùlùmí gbọ́dọ̀ ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe nǹkan kan pé tí mo fẹ́ ṣe yìí o kí ni àtibọ̀tán rẹ̀ kí ni àwọn nǹkan tó lè máa jáde ńbẹ̀ torí pé tí bá ti ń jáde ńbẹ̀ tó bá ti jẹ́ póore ní oore òun dáadáa rẹ̀ yọmọ lọ́ọ̀dẹ̀ kàn wọ́n náà tó bá jẹ́ pa aburú bá ní aburú yẹn náà yọmọ lọ́ọ̀dẹ̀ kàn yàn fún kálukú náà ká wòye àwọn tí ń ṣẹlẹ̀ láyé lóde òní á kọ́kọ́ rí i pé ní ọkùnrin kan náà lọ́kọ́kọ́ dirun táwọn èèyàn fi ń dirun lónìí àkọ́kọ́ rí i pé ọkùnrin kan lọ́kọ́ fi yẹtí sétí tó fi di wípé àwọn ọkùnrin náà ń fi yẹtí sétí lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn aburú yẹn lẹ́yìn tó sì jẹ́ sí pé ní ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó wà lórí ilé náà pé gbogbo ọkùnrin tí bá ti ìbínú Ọlọ́run kó mọ bá gbogbo ọkùnrin tí bá ti ń ṣe ìṣesí kan nù ìṣesí tá a mọ̀ pẹ̀lú àwọn obìnrin ìṣesí tá a mọ̀ pẹ̀lú obìnrin obìnrin ní dirun ìṣesí tá a mọ̀ pẹ̀lú obìnrin obìnrin ní fi yẹtí sétí bẹ́ẹ̀ náà ni ìdàkejì rẹ̀ náà tó jẹ́ pé obìnrin tóun náà kọ́kọ́ ṣe kọ́sì kan kọ́sì ọkùnrin tóun náà kọ́kọ́ dálẹ̀ táwọn èèyàn wá fi ń kọ́sì ìlànà tiẹ̀ náà bóun ti lẹ́sẹ̀ lórí tó ṣe ń jọ́kìnrin àná o bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá ń ṣe lórí náà máa lẹ́sẹ̀ bí àwọn tòun bá ti tún wá ń lẹ́sẹ̀ kọmíṣọ̀n tó máa lọ lè bá òun kò ní mọ lórí tóun kọ́kọ́ sí ń jọ̀hún mọ́ torí ìdílé ìkóńkálukú wa náà ká ronú lẹ́ẹ̀mejì lórí gbogbo àwọn nǹkan tá a bá ṣe abẹ́lọ́bàtà alá nínú àánú ẹ̀ kọ́lọ̀ ń kó tún gbogbo wa náà ṣe níbi tí a bá kù sí ká sì gbìyànjú bí ó sì jẹ́ sí wípé ntáwa náà ó gbé kalẹ̀ táwọn èèyàn máa ṣàǹfààní ń bẹ tí ó sì máa jẹ́ orí tí wọ́n máa tọ́ka sí pé alágbájá ló kọ́kọ́ ṣe nǹkan báyìí ní dáadáa léyìí tí ó sì ní rẹ́fẹ́rẹ́ǹsì nínú àtọ̀dọ̀ pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn wa ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ àbáwọn ẹni rí ṣáájú àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ látara àgbọ́yé ọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam abẹ́lẹ́ bàtà lánàá ni kọ́lọ́n kó gbogbo wa náà ṣe kó sì gba àwọn ìjọsìn wa lọ́wọ́ wa wa sallallahu ala sayyidina Muhammad وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته